فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يا عباد الله إن من إن من فوائد الموارث الطاعة فالداخل واستدراك النفس والتحويل المفاد وما من موسم من هذه المواسم الفاضلة إلا ولله في عمل صالح يتقام به العباد له ولله تعالى فيه نفقة من نفقاته يسيب بها من يشاء بفضله ورحمته والسعيد فاستمر مواسم الشهور والأيام والساعات وتقرب فيها إلى مولاه بما فيها من طاعات وعاد أن تصيبه نفحة من تلك النفحات ويسعد بها سعادة يأمن بها بعدها من النار قال رسول الله صلى الله عليه وسلم لا من المعروف شيئا ولو أن تلقى أخاك يهدي قلبك أيها المسلم عرفت قدر عمر عمرك وقيمة حياتك أما آن لك أن تتبصر لمصلحتك وتكثر من عبادة ربك وتحافظ على في الخيرات إلى ممات قال سبحانه وتعالى وعبد ربك حتى يأتيك اليقين أيها الناس وإن مواسم الطاعة ومن ومن مواسم الطاعة العظيمة العشر الأول من ذي الحجة التي فضلها الله سبحانه وتعالى على سائر أيام العام فلعن عباس رضي الله تعالى عنهما للنبي صلى الله عليه وسلم قال ومن آيات العمل الصالح إنها إلى الله به في هذه الآيات العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء رواه البخاري هذا في

àmọ́ káfà ní ẹlẹ́ pé anábì sallallahu alaihi wasallam ó lè tó dánú ọ̀rọ̀ tẹ́ ká máa ti síwájú gbogbo ọ̀rọ̀ láyé ọ̀rọ̀ náà ni tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀dá mi ò lè sọ lé náà àfi tí ó bá tó máa sọ fún ọlọ́run pé ọlọ́run tó bá yìí lọ́tọ́ tó bá yìí tó máa jẹ́ ìfún àìsí ọ̀rọ̀ ẹ̀dá lórí ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ àlejò Muhammad sallallahu bàtà lọ́lọ́ ń tọ́jú orí kọ́lá déwù bàtà ọlá nẹ́bí tọ́jú orí kọ́lá mọ̀kájà anẹ́bí kọ́lá bá wọ́n alẹ́ ọ̀sẹ̀lá onílànà bí ẹni ṣe náà bí ẹni gèrè ẹ tí ó ní ìlànà òun ni irú ẹ̀sìn tọ́lá ẹgbẹ́ àti ẹ̀ká sí anẹ́bí sọ́lọ́ bá wọ́n tààrà ẹni wọ́n tẹ́lẹ̀ ó lè tó burú jù ní àlámà rí ìwà tí ẹ máa ń wù láyé àdáadáa lẹ̀ bíbí àná gbogbo ní máa jẹ́ dídí àlẹ́bí tọ́tọ̀ lọ́wọ́ àlùwàtẹ́là kó lánà gbogbo ẹ̀ kó sórí lẹ̀. gbogbo tó bá ti dídí àánú kò sí sí sọ́yà dá iná ní kan sí kan yẹ̀ fún yàn kọ́lọ̀ máa ń tẹ̀lé àjẹ́ lọ́mọ náà o kó sì lọ́wọ́ àlùwàtẹ́là jẹ́mọ́ mùsùlùmí. èyí tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa lónìí òun náà ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù lòlẹ̀ ṣíjà oṣù tá a máa ń sọ lọ́mẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ ọlá ti bẹ́ẹ̀ orin ti bẹ́ẹ̀ orin làwọn fẹ́ràn wa létí o gbogbo àwọn láti mọ̀ àwọn kiri máa jẹ́ ẹran fífún wa àdúgbò kọ́nà ọ̀jọ̀ náà alhamdulilayi rabbil alamin òye ìsìn bá tó ń yín lánàá ti mẹ́wàá bẹ̀rẹ̀ ọ̀dọ́nù àmẹ́wàá bẹ̀rẹ̀ òṣìṣẹ́ à ń sọ fún àwọn báyìí ti dín òun ibà yìí tètè àmọ́ já dira léèrè ní àti ẹ́ ó dé ní àti ẹ́ lójú pé gbogbo àtàǹfẹ́ láyé ní ọ̀nà káfẹ́ wọn lónìí olùjẹ́ pé wọ́n àwọn nǹkan tó tá ń sọ yìí àwọn aládá kéèkéé tá ń sọ yìí èyí kí èyí fojú kéré ẹ̀ ẹlòmí tó láǹfààní àti tẹ́lọ́tò lọ́n tí ó láǹfààní àtijẹ́ lónìí àbí lọ́dún tààrẹ sọ yìí irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó sí nìkan tó bí ìrìnkú jẹ́sẹ̀ dáadáa máa jọ náà bá olùgbóyò olùgbóyò ló tún kún tẹ̀lẹ̀ lọ́dún wájú ọ̀nà ọba mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ó lóore o abáṣe káwó lẹ́sìn ìgbà tí ó fi jọ Monday àti Tuesday á ti wọ inú Dhul Hijjah bẹ́ẹ̀ bá ti rí oṣù sábà ní oṣù ti yọ ó túmọ̀ sí yọ mẹ́wàá bẹ̀rẹ̀ àdìbẹ̀rẹ̀ lẹ́nu náà tábàdí mẹ́wàá bẹ̀rẹ̀ orí ti bẹ́ẹ̀ ìyẹn pé àwọn ọ̀sán rẹ̀ là ń sọ àárọ̀ ọ̀sán láti gbàtà nípájà nípa ti yọ láàárọ̀ tí ó fi dìgbà tí òun ìwọ̀ níta ń àwọn àsìkò ń sọnù kò sálẹ̀ bẹ́ẹ̀ rọmọdọ́ọ̀nù mẹ́wàá gbẹ̀yìn lálẹ́ ẹwà ní mẹ́wàá bẹ̀rẹ̀ tó lè ṣíjà ẹ́ lọ́bẹ̀ẹ́ lágbàtà lọ́pàá àgbàtà yọ títò nìyọ àwọn láti bẹ́ẹ̀bẹ́ ọ̀làbẹ́sàlẹ̀ ẹ̀fà àjọ̀nà àwọn àjọ̀kan bẹ tọ́nà ọba bí ó sàwọn àkókò ní ó sàwọn lẹ́tà fáwọn àdúmọ̀ rẹ̀ àwọn àdúmọ̀ àjẹ́lọ àwọn àsìkò wọ̀nyí ti sẹ́ kékeré ìgbàlára tó pọ̀ ní àgbẹ̀lẹ̀ ni ó àmọ́mọ́ àgbẹ̀lẹ̀ ẹlòmí kò ní dáhùn èyí tó dé ní àti lójú pé yóò tó kọ́fẹ́ lómi kò ní kò ní ká fún ẹ̀tẹ̀lẹ̀ lómi ó tún rí mọ́ láti kò yí àìsẹ́ lọ́wọ́ gbogbo àdìgbò láìsẹ́ lọ́wọ́ àmọ́ àwọn àti kọ́fẹ́ ìbá fún sẹ́lọ́ inú tó bí ọlọ́run sí pé wọ́n tó wáyé lórí ibú báyìí Ànábì sallallahu alaihi wasallam pé ọlọ́jà ọ̀gbẹ́ni náà ọ̀dá àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n ń sọ́láyé àdíjì kí ó ní kàkà tó fi ṣe ìdìná pẹ̀lú aládùúgbò rẹ̀ hàn kọ́ ti lọ sákọ́ lọ sí pẹ̀lú èèyàn mẹ́wàá ó sì lórí kọ́ sí pẹ̀lú aládùúgbò lọ kó sọ fún apẹ́sìn náà dáa èyí ìgbé aládùúgbò kò ti lọ́ra tó ní sọ tá a máa ń sọ pé èèyàn fi ẹ̀sẹ̀ ẹlẹ́ kó fi ẹ̀sẹ̀ ẹlẹ́ kó fẹ́ kó má fi ẹ̀sẹ̀ má inú oṣù yìí à inú òbí ọlọ́run lásìkò tá a sílẹ̀ fún yín tó tẹ̀ àgbòkan bẹ́ẹ̀ bá ní tọ́wọ́ bá yọ lẹ̀ omi lè di àsìkò àsìkò báyìí báyìí nínú àwọn ọ̀sán tó jẹ́ àsìkò pé páàlà wọn òun náà ní ọlọ́wà tó gbà pé àti sallallahu alaihi wasallam ó ní mẹ́wàá mẹ́ta ìdá mẹ́ta àgbẹ̀yìn òru náà àsìkò nù ìdá mẹ́ta àgbẹ̀yìn òru olólórí ní gbogbo òru sí ẹ̀mí bẹ́ẹ̀ náà ìgbà ọ̀nì ọlọ́wà tó ọlọ́wà tó ní básìkò ní lọ́lá tó ọlọ́wọ́ afẹ́sálẹ̀ torí àwọn ẹrú rẹ̀ àsìkò ni wọ́n wọ́n tún tàbí lọ́jọ́lókíjó àsìkò ni wọ́n tún tẹ̀sí àmọ́lẹ̀ tọ́fà àkúfà ọ̀sẹ̀ tí náà nígbà Muhammad sallallahu alaihi wasallam kọmọ ti kìyàmù lẹ́yìn àbí kí ọmọ ti ọmọ tàbí buhari kẹ́lì àbí kọ́ fa àtàrù mi tó yẹ kọ́ wà omi wà jẹ́ pé ọjọ́ ní ó jẹ́ kò ní jẹ́ àsìkò báwọn rìn bí ọjọ́ júmà látòkè délẹ̀ gbogbo tí ń jẹ́ ọjọ́ júmà júmà ti bẹ̀rẹ̀ láti òru àná káwàtí bọ́sán gúbí àná òní júmà ti bẹ̀rẹ̀ tí ó fi jùmá gúbí òní ọjọ́ ti di ọjọ́ nù rìn omi ń bẹ ọjọ́ ní bẹ́ẹ̀ bí ọjọ́ júmà nínú ọjọ́ ní bẹ láyé níyàn lò láyé nínú ọjọ́ méjì tá ń lò kò sí ọjọ́ tó lọ́lá tó yọjú òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ó wá sọ àwọn nǹkan táàtì inú wa sọ fún wa ó tún wá sọ sáàbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ nínú àwọn àgbò nínú àwọn àgbò tọ́nà ọba tó yọ kalẹ̀ wá ní ọmọ ìlú pé ẹ̀sìnṣẹ́ kékeré kẹ́sí ni kẹ̀gbà ládàlá bẹ̀ omi ti ń bẹ́ ó ti di ọ̀sẹ̀ ní ó jẹ́ bí òun mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀rọ̀ náà ta sọ ó ti di ọ̀sẹ̀ ń kalẹ̀ ni àti lẹ́wà bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ ṣíjà tó súnmọ́ yìí nínú àwọn àsìkò tó dáa ní púpọ̀ jọ̀mọ́ ẹni ká mọ́ àwọn àsìkò yìí ọlọ́run ọba yọ kalẹ̀ láti máa tupa ju eré ẹni bá ẹni bá wúnú àwọn ẹrú rẹ̀ yóò kàn bá kàn kò ní kàn mọ́ àwọn tá ló

tọ́lọ́wọ́ ní ẹ̀nà wọlé náà lọ kí lọ rẹ̀ dábí ní ìtorí pé wọ́n jẹ́ tó dá ìjẹ́ tó dá ní wọ́n jẹ́ ìdí eré rẹ̀ náà jẹ́ tó fẹ́ lọ́mà ìjẹ́ náà ni wọ́n jẹ́ àmọ́ tó pọ́pù wọn wọn ò rí eré rẹ̀ bẹ̀ẹ́ tó fẹ́ lọ́wọ́ bò fi rí rẹ̀ fún wa bọ́bá ti kó lánàá ní Muhammad ọdí ń pọmọ díẹ̀ díẹ̀ fún àwọn bá ti wọ́n lánàá lẹ́bí ìtọ̀sọ́dá orí ẹ̀wọ́n kan kí yẹn pa Quran àmàlá ti mẹ́jọ kó tó kọ́yàn

oníkọ́ ọmọ ìlànà nábì sallallahu alaihi wasallam bọ́ bá ti ṣe tó gbọ́ náà ọba kọ́ sí gbàlànà nábì ìlànà nábì lọ sí ìta nábì ní ayé tí a ti ní a ṣe nípa ti ṣe yàn ṣe Ànábì sallallahu alaihi wasallam àdìsí àyíṣà ọwọ́ àdìbòkọ́rọ́ àti Muslim Ànábì sallallahu alaihi wasallam ni amila sí ìbájẹ́nu àbánẹ́bì ìbájọ́mọ ànẹ́bì kọ́lá ìbá ọlúwa ní àníbẹ̀bá ẹgbà tẹ́ kan nínú yí iṣẹ́ ti bá jẹ́ tó bá jẹ́ dáadáa àmọ́ olè tààlẹ̀ yìí amòrúnà àwọn oníwòsí nǹkan yẹn kò sí pẹ̀lú lànà tó Muhammad ànẹ́bì sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀ náà ń fọwọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àlọ́wọ́ ọlọ́run àwọn iná tó ń bẹ tí ò ní ṣe kéde kányà àmọ́ kí n fáwọn àpèjúwe wá lápèjúwe nísìn ádìmọ̀lá tọ́mọ́nìkẹ́ dáadáa ká máa ṣe kéèyàn lè dídì ìdí náà dáadáa èyí wọ́n á kó jọ ọ̀nà ọwá kọ́ àwọn ọmọdé pé ní àjọ ṣe lè yí náà ọwá kó wọn jọ ẹ̀wọ́n ní dídì àtàwọn ìyàwó náà lè láàrín ẹ̀sùn kó tẹ́yìn náà gbogbo tẹ́bà ti ẹgbà lànàtì ìlànà lẹ́bà Muhammad sallallahu alaihi wasallam inú tí wọ́n jẹ́ kéré bọ́gúnyà bọ́lọ̀bá ń gbà lórí rẹ̀ báyìí oníní ẹ̀mọ́ ti ṣík gbogbo tí jẹ́ rẹ̀ ẹbọ ẹ̀dàtẹ̀sílẹ̀ ẹlòmí ti ń jẹun o ẹbọ ló ti ń jẹun bọ́ọ̀bá ń tẹ́jọ́ jẹun òfò lágbogbo ní gbogbo mẹ́wàá bẹ̀rẹ̀ yìí òfò ní fún wọn ọlọ́run ní jáde òfò jẹun bí kéèyàn máa yẹ tẹ́wọ́ máa tẹ̀yẹ pẹ̀ẹ́ máa lọ lè yẹ̀mí wò gbogbo tó bá ní wò fún ọ gbogbo máa sílẹ̀ mọ́tì nǹkan máa lé mọ́tì mọ́ra. jọ̀wọ́ mùsùlùmí kọ́lọ̀ bá bójú táwọn náà tẹ̀lé o irú àwọn tẹ̀wò láwà sí ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam bí àdéhùn abdullahi abba àdéhùn sallallahu alaihi wasallam àdéhùn ni mọ́mìn ayán mọ́mìn ayán العمل الصالح بحين أحب إلا الله منه في هذه الأيام العشر النبي صلى الله عليه وسلم النبي يقول فيك كان موجود من لاي هي منزل tẹ́gbẹ́ àwọn tẹ́ dáadáa tí a máa ń ṣe ń bẹ̀. tí wọ́n ti láwọn ọjọ́ yẹn àníbi ní àwọn tẹ́gbẹ́ máa ń ṣe òní ọlọ́run nífẹ̀ẹ́ tí iṣẹ́ bá ti ní mẹ́wàá bẹ̀rẹ̀ tó ṣe jẹ́ rẹ̀ ó ní bẹ̀rẹ̀ ìbíṣẹ́ máa ṣe nígbà mẹ́lọ tí èsì mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ta dàbí o láàrin bàtà lùbájà lùbá ti yọ láàárọ̀ iná tó bèrè o iṣẹ́ tí ẹ bá ṣe òun lásìkò yẹn ó lọ́lá ju ẹ̀ bá ti lásìkò yìí lọ ọlọ́run lẹ́sẹ̀ ju ẹ̀ bá ti lásìkò yìí lọ kò sí iṣẹ́ tọ́ sí lásìkò yìí bó ti tóbi tó kọ́ra bó ti ọ̀sán ọ̀dọ́ bó ti tóbi tó bó ti ga tó iṣẹ́ ní ẹ̀bá ṣe tó kéré ìlú tẹ́lẹ̀ ẹ̀mà ṣe tó máa kéré láyé èyí tó kéré òun ni ó lọ́la jùlọ àtẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú láàpù sí ìgbà sáré ní gbọ́ ìsàlẹ̀ ó sọ àwọn tàbí lójú kò sí sẹ́ni ẹ̀ lè ṣe lọ́jọ́ míì tí ẹ̀rọ ti jẹ́ mẹ́wàá bẹ̀rẹ̀ yìí mẹ́wàá bẹ̀rẹ̀ yìí bá ti kó kéré má ó lọ lójú jọ́ mi lọ báwọn láti ti gbọ́ yẹnu wọ́n wá fẹ́ gbàgbọ́ yóò dáadáa wọ́n wá ní wọ́lẹ̀ ìhàlù bí dáa inú sí láti máa ń rò ìmọ̀ pé iṣẹ́ tó lórí púpọ̀ oníkẹ́yàn ní jihad kíyàn ní jihad kíyàn ló tókun alẹ́bí wọ́n lè wà lẹ́bí jihad ńkọ́ alẹ́bí wọ́n lè jihad ní sàbẹ̀lá bẹ́ẹ̀ bá ti jihad ní ọ̀dánà bẹ́ẹ̀ bá ń gbóná láàrin àìdọ́lọ́ lásán nínú Dhul Hijjah ó ní ìjọpọ̀ lójú ọ̀nà bí èso bí ìgò nínú tó ní ìjà ọmọkó ó lọ́lá jù bí á gbọ́jà rọ̀mọ̀dánà lọ sallallahu alaihi wa sallam tẹ́gbẹ́gbà jẹ́ orí orí jama anábìnrin sí ìsọ̀gbọ̀n wọn lẹ́ni jihadu kò sí kẹ́kẹ́ ẹni tí ó kéré jù láyé inú tẹ́lẹ̀ máa ń kéré jù sí ẹ̀rọ ẹ̀dẹ̀ láyé olùmọ́pẹ̀pẹ̀ wà ní táwọn òpin iṣẹ́ ìmọ̀ kéré táàtẹ́fẹ́ tako láti ṣe onítàrí ọ̀gẹ̀rẹ̀ tó lè lọ ẹ̀rọ tó lójú ọ̀nà ọwọ́ mú èlò ìpó ìpó ẹ̀lẹ́mú pó wọ́n ló lú ẹgbẹ́ tó lò bá bí lọ wọ́n ló lú oore jẹ tó gbẹ́ bá rí nígbà tó lọ́jà iná ẹ̀lẹ́gbẹ̀ẹ́ èyí tí wọ́n ṣe òun ní sọ̀rọ̀ láàrín ó ló dájú lọ anẹ́bì ní àpá o ìlà rọ́jù lọ ọ̀rọ̀ jàbí náà sí ìwà mẹ́rin wọ́n lẹ́nu yẹ́sì ẹ̀mẹ́ ìdẹ́ẹ̀dì kàbí ṣe iṣẹ́ tí yẹn lè ṣe tí ó tẹ̀sùn wọn iṣẹ́ mi ìyẹn tó iṣẹ́ tí yẹn lè ṣe lọ́jọ́ lásán tí ó tẹ̀sùn wọn iṣẹ́ tí yẹn bá tẹnu mẹ́wàá tó lè hẹ́jà òun lẹ́nu bá jihad yìí lọ́sọ ó lọ jihad ó mú àtẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ wọ́n pọ́tọ́tọ́ òun nìkan ni ò tó iṣẹ́ tá a fi rà lórí àìsí ìjà ẹgbẹ́ iṣẹ́ tó lágbára tó tọ́ ṣẹ̀yìn tó náà ń pè nínú àwọn ilé yìí ò ní dáyà wọn lágbára wọn yẹn bèrè bèrè lọ́wọ́ wọn láti kìí àwọn pé kí lọ sí wọn ẹ má jà fojú kiri dáadáa kankan láyé ní gbogbo àsìkò àmọ́ ìdílé burú jù ní pé bẹ̀rẹ̀ abẹ́lọ́wà ní ṣọ́lá èyí kò lámú ìdí tó ti ní o tó bá tó bí ẹ̀sùn wa eré ńláńlá ni wọ́n tó fi kó dáadáa wa ní eré ńláńlá ni o mo dúpẹ́ mo dúpẹ́ ìdí ìkú onítùmọ̀ tó padà ní káwọn dúpẹ́ náà ti kú àwọn dúpẹ́ tó túnlẹ̀ ní tó bá jẹ́ pé ọmọ lẹ́kúnlé rire ìwà láyé rẹ òkò rápẹ́ ni àtàkòlé àtàkòlé ìjọba Muhammad sallallahu alaihi wa sallam kọ́ ìrìnà man qala umruhu wa hasuna amaluhu

والسلام على رسول الله أتابع الله عليم كاره كما قال النبي محمد صلى الله عليه وسلم كما مسلمين èyí tá ń bára wa sọ lọ́wọ́ ọ̀la ti ń bẹ fún ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ lórí ṣẹ́jà láńsàlà yìí. irú àwọn nǹkan báyìí nípa tíwájú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà pé kí ló tàn máa ń gbé kalẹ̀. àkọ́kọ́ òun ni pé àwọn nǹkan kan tó yẹ kó ti bọ́ fún yàn nínú ládá yóò pè láǹfààní àti lè bàbá kó mọ pè láǹfààní àti lè bàbá lápèjúwe nìṣẹ́ bóyá ládá tí yẹn ń méjì sí ìjọba àdìjẹ́ náà lápèjúwe ni o kárí fọ́ọ̀tì amẹ́sùn ìgbà tó wà láyé yìí ní sẹ̀rí láyé kó tó dìbò lè ṣe jà yìí kò sí wọ fọ́ọ̀tì bóyá bí kàṣíkì tó bá wá tó bá wá pé bọ́lọ̀ bá ní kí n wí tẹ̀ dáadáa tẹ̀lé pé àwọn tẹ́tí ń ṣe láàrin ọjọ́ kan lásán ó fẹ́ lè tó ti ọdún kan lómi lọ gbé ẹ̀rọ àpàdé ní tó ti bọ́ wọ́n yàn ní ẹ̀ka padà òun láti bọ̀ kó ti kiri ọjọ́ yìí ẹ̀rọ ìjà sí ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀. sábà ní tẹ́lẹ̀ dáadáa àwọn àwọn òkè tẹ́wọ̀ lábẹ́ kò sí tuntun bẹ́ẹ̀. àlejò sọ̀rọ̀ báwo ayọ̀ sábà òṣìṣẹ́ yà iṣẹ́ kan tó bá ìtẹ̀lẹ̀ ni wọ́n ti wálẹ̀ ما من أيام العمل الصالح فإن أحب إلى الله من هذه العشر من هذه الأيام النبي صلى الله عليه وسلم يقول تعبت مبيت من كريم إلى الأعدان كما تقول ẹnu gbàtàkà yìí fún wa ní ìjọ ti pàtó ọjọ́ kẹsàn-án ni ọjọ́ kẹsàn-án òun ni ọjọ́ àràbá sẹ́yìn ọjọ́ àràbá ààwẹ̀ wà wà lọ́jọ́

nínú ọdún mo fẹ́ ti dáta wọn yẹn ẹlòmí ọ̀rọ̀ lọ́rọ̀ àkọ́kọ́ kò mọ́ pé ṣé fún ti náà nù irú àwọn àgbò yìí kó di ìdájà wọn kó méjì sí lápẹjú ẹni bóyá ọláwọn tó mọ ara ẹran léyà wọn àdúgbò tí ẹ̀ dẹ́wọ̀n láyé rí ìbínú ti o báyà bá ti ń sọ yìí á èmi ló ti gbìyànjú ẹ̀ ọwọ́ àti ilé rẹ̀ bọ́bá ẹ bá lọ léyà fún yà ẹ bá rẹ̀ léyà fún yà lẹ́sìn tó kẹfẹ́ náà yóò dùn wọ́n ti sábà mọ tó bá wá rà ní ọjọ́ kan mẹ́wàá yìí ládá tí ó gbà ń rìn ó ju ọjọ́ yìí lọ. àwọn ẹ̀dá ọlọ́run kan bẹ tí wọ́n lè dìnnú rẹ̀ tí wọ́n lè dìnnú rẹ̀ tó ń fojú pé náà àbọ̀ ọ̀sẹ̀ ẹ máa ń dùn wọ́n lóòrèkóòrè ó ti fi kọ́mọ́ lára sí èsì láti ṣe mẹ́wàá bẹ̀rẹ̀ yìí bọ́ọ̀ náà sọ́tọ̀ máa ń dùn ọmọ fún wọn lóró ọmọ fún wọn lóúnjẹ tó gbé wọn ní wọ́n ní pàtàkì kò nígbà fẹ́ fún wọn máa ń gbàgbé láti ṣe mẹ́wàá bẹ̀rẹ̀ ó ti fẹ́ pé ìpàdé oṣù wọn fi sí ó ti fẹ́ bá láti gbòyìn wọ́n fi sí àti kókó wọ́n fi sí òun ní ó tẹ́ tẹ́ lẹ́pẹ́ fi sí mẹ́wàá yìí lọ mẹ́tàgbé láti jẹ́ o fàátẹ́yìn bóyá ọmọ orúkà dùn wọ́n lọ́jọ́ yìí kú ọ̀nà ìlú ọmọ ọ̀bàdà àbáwọn owó táwọn ẹ̀rọ náà ní wọ́n tí wọ́n rẹ̀ wọ́n dùn wọ́n àtàwọn aláìní àti ẹ̀fẹ́ lọ àwọn òbí rẹ̀ fámílì fún ọjọ́ wọ́n mẹ̀lẹ́bí lọ túnjúká ẹ̀wẹ̀gbẹ̀ ẹ̀dá tó ń dáwọ́ ọgbẹ̀rẹ̀ ni wọ́n lẹ́tẹ̀lọ́nà ọmọ rẹ̀ ni tó lè tí ó dáwà àdúgbò ẹ̀lọ́mọ rẹ̀ ni mọ́ dùnú jọ pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí alẹ́sọ̀rọ̀láwọ̀ àríwọ̀sọ̀lá ọlọ́lá àfihàn náà lẹ́nà àrùn iṣẹ́ yà dáadáa kankan ẹgbẹ́ fòkè rẹ̀ tó ẹ̀ẹ̀mẹ́ tó gbé wà ìjẹ́ nàbẹ̀ wà alẹ́gbẹ̀wà máa pẹ̀lú fẹ́ kẹ́lẹ́ ti dáríwá lá àǹtàlọ́kọ̀ àhọ́ ìwádìí mọ́tì wọ́n àkọ́ ọ̀sẹ̀ wọ ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ojú dùnú ọkọ̀ ọmọ ìyá rẹ̀ ti ọwá wọ́ọ̀tì kẹ́sìnà ló bàjẹ́ tó lóde

ẹ̀tẹ̀ tó tẹ́ọ̀ ní ajá lọ sọ́rọ̀ àkọ́ oríṣi ìsọ́mọ̀ òbí oríṣi àwọn tàbíwá bẹ̀rẹ̀ àwọn ìgbẹ̀wà lẹ́bí káàkùnmọ̀ gbàládára tàbádá báyìí adẹ́lẹ̀ kí ló ní gbogbo tó bá ti ní ẹ̀mí lára bí nira bá kàn án yóò máa bí jẹ́kù bá bá yóò tó bá kàn yóò máa àdébísọ̀lọ́wọ́ àìsànfẹ́nà ó lẹ́mà gbàládára àwọn ẹ̀sàn pẹ̀lẹ̀ lára wọn ẹ̀mọ́gbàgbé obìnrin obìnrin náà alátẹ́wó ẹ́ àtẹ́wó ẹ̀sàn àtẹ́wó àwọn tàbí òun náà fún ajá ló mú jọ́kà anábì lọ́nà tó sọ̀rọ̀ àti jẹ́nà láti ajá tó kúrò nù ajá tó ọlọ́run wá wo ìrìnà tó ti mọ́ sọ́pọ̀ ọmọ ọmọ àdéhùn ọ̀hún tó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n tó sọmọ ìyá tó ọmọ náà yọ látàkì ọmọ náà máa ó fi ṣẹ́yà ẹni tí dáadáa tó máa fojú kéré mẹ́wàá bẹ̀rẹ̀ ìjọba o sì máa fojú kéré aburú kan láyé àníṣọ́ máa wà lọ́sẹ̀ta ó ní arábìnrin sẹ́nà wọnú ọlọ́run látara mú sùn táwọn lè mútu lásán fún òun lákàkú pẹ̀lú ẹ̀ òun náà ní ti mútu kò jì ń ti mútu tọ́jú ẹ̀ ó wá dé mútu ìlú mọ́lẹ̀ fá kò fún lóúnjẹ kò sì tú alẹ́bìnrin fún àkọsí kókó mútu yóò jẹ́ pé mútu ìjọ kókó àmọ́ kí ilé yìí bá jẹ́ gbà ní ilé bá pálọ́ àríyànjẹ́ lórí jẹ́ kó fi lè rọrùn tó alẹ́bìnrin ọwọ́ kúṣe díẹ̀ alẹ́bìnrin tó sọ ábìnrin ìjọba náà kò tẹ́ òkọ́ mi tó ṣe náà tákùnmọ́ kò ti dáadáa tó dé ẹ̀mọ́ ti láyé nínú mẹ́wàá bẹ̀rẹ̀ yìí tẹ́lú mẹ́wàá oṣù mo fẹ́ sí ti ìgbàdá yìí máa dàmú ara rẹ̀ wọ́n lọ sí ọ̀nà máa tàbò ìgò ilé ìgbìnà ó yá máa dálẹ̀ wọ́n mọ́ lójú ọ̀nà mọ́ tó ọrún ìdàkọ́ tó lè ti tó lè kò tó tó lè ti àwọn àwọn ẹ̀lá mú ọtí mú ọtí ẹni tó ẹni dáadáa rẹ̀ lákòóso ẹ̀kọ́ ọtí ẹ̀kọ́ má bàdà ti dé mọ́jú ó kú ọrún tó bí ọkùnkùn dáadáa ó

kò tẹ̀ sápẹ̀rẹ̀ kó rẹ̀ ní pé yóò sílẹ̀ ọ̀rọ̀ àkàdúkì sí ìṣẹ́lú tọ́ba yìí tó bá yìí gbẹ̀rún láti bá yìí gbọ́mọ̀ àkó sílẹ̀ àwọn mi àwọn kókù lónìí ó dé ní àjẹ lónìí àwọn kókù lọ́la ó dé ní àjẹ lónìí àwọn kókù lọ́tọ́la yóò kàárọ̀ ọjọ́ yìí làwọn yòókù ọlọ́run ò mọ́sà tẹ̀yìnwálé ọlọ́run tẹ̀yìnwálé ọlọ́run iṣẹ́ tá ṣe kí wọ́n lọ́wọ́ yọ lóṣù láyé mọ́sà tẹ̀yìn tẹ̀wọ̀ ọlọ́run قال لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب السلام عليكم ورحمه الله وبركاته ẹlẹ́kùn tẹ́ ẹ̀kan sí kàtùmọ̀ kírùn nípa ọ̀rọ̀ bá ti gbà á